Thank you. ṣebi tó ṣe sí ló ṣe sí. nǹkan bá ti bàjẹ́ ilé ọlá wù mí yéé o. ilé ọlá wù mí gbé. ṣùgbọ́n kan tó wà níbẹ̀ ni kò yé mi. bọ́tọ̀ wọn wọ́n á tọ́ ẹ dáadáa ó lè máa tọ́ mi mi ò fẹ́ wàhálà o pààyè ilé ọ̀la. fẹ́ kẹ́ make sure pé ẹ ń ra oògùn ẹ̀ fún oògùn ògbúdọ̀ wọn. Ah, dókítà mi máa wo tí n fi ránjẹ lé ah, nítorí máa wo tí n fi rògùn lọ́tọ̀ mo lè yẹn fi dó ń gbèsè báyìí. Ah, ọlọ́run á bo yẹn láṣìírí ẹ torí prevention is better than cure ṣé ọmọ tó bá ń lo oògùn ẹ̀ déédéé tí oògùn ò bá wọn tó bá tiẹ̀ máa sick kò ní pọ̀ tó báyìí ti gbọ́ ọ ah nítorí wọn bá ti dà sílẹ̀ lágbàdá lẹ́yìn máa yẹn lọ ni nígbà ń dẹni ẹ máa lọ wọ́wọ́ oògùn lọ́tọ̀. ọlọ́run bóyin láṣẹ ṣe. wọn dá lọ́wọ́ ẹ̀mọ kẹ́míìsì. wọn lọ́n dẹ̀ tún máa bá wa fún lálàáfíà ààrẹ máa yá. àmì ó àmì ó fún lálàáfíà kọ́ mọ́ ló mọ̀ mọ́. ah wúrà dákun olólówó oṣù tiẹ̀ tí ṣì fún wọ. èló ń tiẹ̀. Ah, ah. irú ìbéèrè wo nù. ẹ eh, ìbéèrè tóbi mí lèmi náà bí ọ padà èló wọn fún wọn irú ìbéèrè wo ló wá fi ń béèrè ìbéèrè padà lọ́wọ́ tèmi. òbí mi èmi náà bí ọ ṣé bó sì dáǹtì ẹ. ó dà twenty thousand naira náà fún mi èlò náà fún wọ. twenty thousand wọn fún ọ. bẹ́ẹ̀ni. mọ bí mi ah, ah. ṣé mi àti ẹjọ gba sẹpọ ọjọ́ kan náà ni. Hmm. so wúrà rò pé òun gbọ́n lójú ara àwọn báyìí láì wípé òun ló gọ̀ jù èmi tẹ́ pé mo gbọ́n gbọ́rọ̀gbọ́rọ̀ mo fi gbọ́n jù ọ lọ ten thousand ní ṣìfù fún mi mo yá parọ́ fún pé twenty thousand ni wọ́n fún mi òpònú òṣì ó rò pé òun lòún gbọ́n jù ni. Ah! ilé ọlá. wàhání bẹ́ẹ̀ ẹ dákun ṣe sí oṣù kan ni owó sí oṣù kan tí sífù kó fún wa ó rìn báyìí. iná ni ìmọ̀kúwọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ ìmọ̀kú ibi ń ṣe ronú bẹ́ẹ̀ ni gbogbo iná ronú ẹtì ẹdún náà àti ìwà gbọ́ tẹni gbogbo ṣé ẹjọ́ kìnnìún fẹ́ máa dá lérí gbogbo wa ni èmi tí mo tún á jẹ́ eléré òṣìṣẹ́ ó ṣe jẹ́ pé ten thousand náà ni sífù fún wa fóṣù kan fóṣù kan. Ah. gbogbo ìyá ní pẹ̀lẹ́ lódù ẹ̀dá kò sí kọ̀ọ̀kẹ́ bá ń dárò ó yẹ kẹ́ ẹ bá ń dárò ara mi ẹ dákun tadisẹ́ rẹ lè túṣẹ̀ mi nù ọgbà yìí ebi bàbá géko géko rè ṣé gbogbo àwọn géko ni nítorí lè jùlù lẹ́ra sẹ́ wọn náà ni kí wọ́n fomi wẹ́ẹ̀tì fúláwà ẹ̀yin sì ní lẹ́yìn wọn ràn yín sẹ́sẹ́ gbogbo àná wọn ràn yín sẹ́yìn bí ẹ̀sìn ràn yín sẹ́ one thousand ẹ̀ẹ́dàpọ̀ kan lọ́nà níjọ́ tírí hundred ibẹ̀ sí ń rége lára ọ̀gá nù èmi tó gbé dẹnu géètì báyìí ìyìn ní sùn ní wo ìyìn ní fojú kan orú báyìí àfi bí akọ pẹ́pẹ́ yẹ ẹ mọ̀ pé sẹ́ géètì lé ni bó ṣe wà tí n bá ń gbọ́ géètì lọ báyìí tí mò ń wọ́ ọbọ̀ bígbà tí yàn ń gbé wéètì ni ọlọ́run ní sọ mi bí wọ́n bá ti wà fún oyin tẹ́tẹ́. ẹ gbé gbogbo ẹnu yín dà sọ́hùn ẹ gbé gbogbo ẹnu yín dà sọ́hùn ibì kan náà lẹ́yìn mẹ́ta ìta sùn tẹ́ ẹ kọrí sí tó ti yé yín ìwọ ọ̀rọ̀ ọ̀tọ̀ sí ọ lẹ́nu o ṣé wọ́n tẹ́ jẹ́ pẹ́ẹ́nu géètì bí iná ló yọgò sí láì sàárọ̀ òde náà tó ti yẹ nísìn dákò sọ fún mi ná ṣé gbogbo èèyàn ní wá bí èèyàn mélòó ní wẹnu géètì sí ìfúnlẹ̀ má gbàlejò mi láàrin ọ̀sẹ̀ méjì láti sọ pé kinní ṣé bá a ṣe pọ̀ tó gbogbo wa là ń lo káà ni yóò sì sọ̀rọ̀ ẹ̀dí gidi àti lọ àti bọ́ géètì lásán. ó yà mí lẹ́nu ah, ah, ìmọ̀ fún ọ sọ bẹ́ẹ̀. lẹ́sùn kásí géètì ah. ló ń yẹra rẹ sí òjò géètì géètì tó lè sí fúnra ẹ̀ béèyàn bá débẹ̀. ó jẹ mí lè mọ. ẹ yà lẹ́nu remote gate wà. ogun kí kúkú jẹ yìí lójú ṣe lásìkò wọn mọ pọ wà wọn lẹmí ọ̀gá wa. ẹ wò ẹ jẹ n sọ fún yín kí gbogbo yín tó wá gbẹnu yín padà kẹ tó gbé sọ. èmi lẹ̀mí ẹ̀mí sífù ọwọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún Ògúnrẹ́ ẹ bá jọ wà nínú ọkọ̀ ni tí n bá ní búrẹ́kì fẹ́ẹ̀lì tí mo gbọ́kọ̀ yọ ń jìyà tó di fírì ìjàgàdo mọ̀ ń dẹ́mi sífù sí torí irú yìí ni kébi ọmọ bá pa yín tó ti yé yín èmi ló yẹ kí sífù òpin tì èmi tó yẹ wọ́n pin rè èmi ò náà wà rè o ewé àwọ̀ yọyọ mo wárin wárin mo dàbí irin mẹ́wàá wọn kó fún mi náà. ọmọ adama ọmọ adama ọmọ efa ẹ mú rí kékeré agbogbo ọ̀yà ní péré lódú nígbà tí wọn bá wọn bá ń sọ pé ẹ̀mí sífù ń bẹ lọ́ọ̀rẹ́ kí ló fẹ́ kí mi sọ. ẹ̀mí sífù nìkan kí ń bẹ lọ́ọ̀ mi gbogbo yín pátá àti eh, àti mẹ́sẹ̀njà àtàgé kókó ẹ̀mí gbogbo yín ọwọ́ mi lọ́wọ́ ìjọ ọ̀nù bá bí mi tí mo kàn sí géètì ilé gbaragara báyìí tó lè wọlé tí ó dẹ́mi gbogbo yín légodò eh, eh, sífù fọjọ́. ṣé wọ́n escape ni tí sífù bá lọ fẹ́ ń ni. mo ẹdun abẹ mọ pé eléyìí òṣìṣẹ́ tí mo jẹ́ ṣe mọ pé mọ́mọ́ fẹ́ gbàbọ̀dì fún yín ni ẹ mọ pé ńgbà mi tán bá rẹ́ mi ń ṣẹ́rú ṣe mọ pé máa fi tọmọ jẹ ni ẹdun ní tán bá rẹ́ mi ń ṣẹ́ lọ tá ń gbà mí tí mo bá gbàbọ̀dì fún ṣèfù ṣé gbogbo ohun tí tí ṣèfù bá ṣe wẹ́ẹ́kẹ́ ṣé gbogbo ohun tí tí irun tí irun tó bá tán ṣé gbogbo ohun táwọn táwọn ń jà sí ṣé á lè jà sí àti ten thousand ni àti twenty thousand ṣé gbogbo òní kò ní kò ní di pínpínpín. ọgbà kanú àwọn ẹbí bàbá rẹ ló tó ní ẹgbẹ́ fi lọ́rẹ̀ẹ́. ṣé gbogbo ẹ̀ka ń yọ̀ bí ilá ẹ̀ ń yọ̀ bí ilá ni lórí pé ẹ̀mí sífù ẹ̀ sáfù ẹ̀ mọ̀bí tọ́wà ní kálukú fi ń púrúfù ààrẹ báyìí lẹ́ẹ̀fi ń púrúfù ààrẹ lẹ́ẹ̀ ròyìn ara yín nígbà wọn ròyìn mọ́ka. ẹ̀mí sífù ò sí lọ tèmi o ẹ̀mí tèmi náà sì sí lọ sífù kò sẹ́mi ẹnì kankan lọ́mi ẹlẹ́mi gbẹ́mi ẹ̀ káàkiri ẹ̀mí tèmi ọ̀dọ̀ Ọlọ́run ló wà bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìtọ́jú òtọ́ ọ̀rọ̀ àṣọ ẹ̀zọ́ kàtàkàtà kò sẹ́mi mi lọ́wọ́ èèyàn. ẹ ti àmọ́ tán rẹ tán rẹ káàkiri kí ni mo fi gbà. kò sẹ́mi èèyàn ẹ̀mí rẹ̀ ò sí lọ́gbẹ̀ẹ́ ìwọ tó ń tanra rẹ jẹ wò tí wọn bá pọ òkú dànù nu ọlọ́ọ̀bà mi tọ́dọ̀ gan yóò sọ fún ọ wípé ilé ayé òǹkó náà kan lọ́bọ́ bá ṣe wù yẹn wọ́n ṣe lè lò. tọ́lọ̀ <laughs> tọ́lọ̀ ó tún dín náà tí ó pohùn ọ̀mọ́ rí. yóò tó fi wà láìta láyé kọ́ ọlọ́run ó pohùn òrí ọ̀rọ̀. òjé marina fẹsẹ̀ gúngò kíbẹ̀ má ṣe jẹ ọlọ́run ó tún sọ pé wà láìta láyé àwọn ọmọ mi. sọlọ́run ni ó sọ pé wà láìta láyé ọmọ mi. marina kọ sàkámà yìí. tá a bá fi lè gba ten thousand lóṣù yìí tá a mú jẹ ten ten thousand láwọn àgbà rẹ ntẹ́mi ọ̀sọ̀. ẹ dákun tó lọ lọ. sẹ́rí ẹ ẹ ká mọ́ ńlẹ̀ kí n tẹ́ ní gbígbó lọ́n fẹ́ tọ́n fẹ́ tẹ́ gbèsè ni o èmi ò sì ní fẹ́ ká tẹ́ gbèsè inú ọgbà yìí o ẹ ẹ ẹ ti ń ṣẹlẹ̀ yìí èmi rò pé yẹ kí gbogbo wa ká ronú tá a bá lè sisi. Eh, eh, ọ̀rọ̀ gangan nu ìtọ́ ẹ̀ káṣọ tàbí ń ṣe kàtìkàtì bí ọmọ kúlọ̀ adití nu tẹ́lá adití èlò òǹkòkò ọ̀làrà ọmọlẹ̀ àrọ̀ ọmọ òlébí ọlẹ́gbẹ̀ẹ́gbà ni ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ gangan kí láàṣì ní bá ṣe gbogbo yín gbọ́ ní tá à ń sọ ni pé bá ṣe gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yín nísìn ká wá kóra jọ ká lọ wájú chief ká lọ bá chief àbí. ká lọ fi ẹ̀wọ̀nú hàn ká lọ fẹ̀wọ̀nú hàn. ọ̀tí àdá ta ni ọ̀ṣáájú náà gbogbo wa. Ah sáájú òde lọ. olóyè ti pa dẹ. ọ̀dà sẹ́yìn mi gbà mí. ẹ̀mí wà ní ẹ̀rọ lórí ẹ̀sọ́. ìtàlẹ̀ lórí ẹ̀sọ́ wo. kọ́ra kó ten thousand rẹ wá ká fi ọjọ́ lórí wa. òótọ́ ni kákó mọ̀ kó wọ̀ lórí gbogbo wa kó ten thousand. kò lè jọ lórí wa ó ká lu ah, dádì pàtímẹ́ntì rẹ̀ mo wò ó bádì pàtímẹ́ntì rẹ̀. ṣé ká bẹ wé lọ. kájáwé lọ sáfẹ́ protest. náà kìkìrì kudu náà sọ́wọ́ dáṣ kunuwa ta shigiri yi lo asira kai wanda rike so ta shiga rena kai in dama a da in kai na bi kare gudu na bi zo mo tashin kunuwa asana mun da nake tashi gari na in dama a da kin kai aboki dama a da kin ta aboki a ah, ah, ah. àìkéré tó fi ń jó. kí ló dé tí ìwà àgbàjọ mi lára. ẹ eh, mo ní kí ló dé tó fi ń jó. inú tèmi á dùn inú mi á dùn ni. inú tiẹ̀ dùn ẹ kí ló ń dùn nù ẹ. èmi àgbà owó oṣù lónìí ni ọmúnú tèmi dùn. ọgbọ owó oṣù lẹ́yìn. tíìfù á ti fún èmi ní owó ṣé kò tó kí èmi kí ó yọ kí èmi kí ó dùnnú ni. ọmọgbọ ẹ ni ó mọkùn owó tí ń bè mí inú jẹ ó ní wọn jíjó ẹlẹyà aṣọ ah, mojú lárí ni ọ. o kàfó gbogbo etí ìwà aṣọ ìwà láì kò yé èmi àmọ́ èmi ò ní interest kàfó. jẹ́ kí ìwọ kí ó jó fún èmi kí èmi kí ó ná owó fún ẹ torí owó wà nílẹ̀ báyìí wà láì bí yẹn rìn ní owó wà nílẹ̀. Ah, ó wà lọ ná owó yẹn fún àwọn èèyàn rẹ èmi ò lè bọ́ jíjú ẹlẹ́yà kankan ṣé o ti gbọ́. káfọ́ ọ̀rọ̀ tó ń sọ ó tó kí n bínú bọ̀ mí ò ní bínú wà láì jó kí èmi kí ó ná olówó fún ẹ wà láì. àyè olóná fáwọn káfọ́ káfọ́ káfọ́ káfọ́ káfọ́ káfọ́ káfọ́ káfọ́ jẹ́ kí n lówó fún ẹ káì káfọ́ káì everything I just are waste of time wallahi we are waste of time all our sins wallahi an mutu ah, ah. kuma na mata na mata na yi mata jikinta ba ta tashi ba iskanci ah ilé ni owó oṣù tí wọ́n fún ọ. Ah aláìtàláìsímọ̀ bilẹ̀ làzìláwà hàn ojú ẹlẹ́dàá yín tó wọn ò fún mi lówó yín o ọlọ́run. kéré sọ́wọ́ tèmi mọ̀ ń sọ wọn ò lè kówó tèmi fún ọ náà tèmi sọ pé wọ́n kọ́ mú mi débi iṣẹ́ owó tí wọ́n fún owó tiẹ̀ tí wọ́n fún ọ báyìí èló ni. owó owó tèmi. ẹ ẹ tí wọ́n fún ọ owó oṣù rẹ tí wọ́n fún ọ èló ni. owó oṣù kan péré náà ni. Ah, ṣé ń tọ́wọ́ rè báyìí èmi mọ̀ kówó oṣù kan wọ́n fún ọ wọn ò sáde fún ọ lóṣù mẹ́rin pọ̀ wọn ò sì lè fún ọ láàdùfà àdìvánsì àní èló ni wọ́n fún ọ lóṣù kan yìí. àǹtí kò fún wọn fún wọn lówó o kódà mi gan mọ̀ kọ́tọ́ ṣe ah! ga o. ó ti yé mi owó mọ́nì tiẹ̀ èlò èlò èlò. owó mọ́nì èlò mi mọ̀ rárá kò tiẹ̀ yé mi nà gbà ẹ̀ kò yé mi. ṣé n tọ̀wé rè báyìí láyé mi owó tiẹ̀ owó báyìí tiẹ̀ èlò èlò ni wọ́n fún ọ èlò ni wọ́n fún ọ èlò. ẹ wo àǹtí àǹtí wúrẹ̀ jọ ẹ dákun bá a ṣe máa bẹ ṣífù lórí ọ̀rọ̀ àǹtí kò fò òun ló ń ká èmi ní ara torí mi ìmọ̀ kọ́tọ̀ ṣe mi ìmọ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹnu lé yìí. ó ti dá ah, ó ti dá ó dá ó dá ẹ wò dẹ́yìn ẹja jọlọ kàjọlọ bẹ̀ ṣe dẹ́yìn. mo lọ lọ bá lọ́bẹ̀ wọn lọ́mọ bọ́ bẹ̀ wọn ah, ọbẹ̀ bàbá ti bọ́ ti bọ́ bọ ọba àwa rè bá bàbá bẹ ọba rè mọ́ bá bẹ ẹ́ wà láyà nìkan yẹ sọ mọ́ wọ́n fìdí jó náà ni ah, ah, ọmọ sí ọlọ́run lọ́dọ̀ ọmọ yìí. hello bàbá lọ́wọ́ ẹ̀hẹ́n ẹ̀hẹ́n kówó pé náà ló ń bá sọ̀rọ̀ ṣé bí mo ti sọ fún ọ pé o ṣe sùúrù ẹ̀ẹ́n níbo ni náà lóṣù parí èmi mo sì ní ọ fún mi ní ààyè títí tí èdè parí oṣù ẹ̀yìn oníṣòtú ò tí ì parí ó ti parí àmọ́lẹ̀ ò tí ì sú òní náà ni wọ́n fún ọ lówó rẹ bàbá lọ́wọ́ ọ dá mi mọ̀ jù bá ń lọ. èmi ẹ ṣàdéhùn kí n má awọn ṣẹ ọ̀dọ̀ àwọn gan mọ wá báyìí nísìnyí. àwòṣe ose ọ̀rẹ́ mi máa retí mi ń rọ̀lẹ́ wọ́n sanwó rẹ̀ tún gbé ọ fàájì ó mú nǹkan tó kú o. ní ìrọ̀rá ńkọ́ òjò kéèyàn ó sì dé ẹnu ọ̀nà yín kó sì kànlẹ̀kùn káyé rẹ̀ ó fi bẹ́ẹ̀ bàjẹ́ sẹ́nu ọ̀nà wọ́n ṣe pé bàbá dákú o ò ní sílẹ̀kùn kọ́ dáa. ọ̀nà méjì ni mo wà ní kan ní àsìpàdé lọ́ọ̀nì ìpàdé kẹ́lẹ́ dúró torí kí wọ́n mọ̀ dábàá mi kì í tó kú o èmi mo sọ̀rọ̀ lẹ̀ wọ́n máa fẹ́ mọ sọ̀rọ̀ lé ni mo gbọ́ dúndún lẹ̀kùn. ṣé ìpàdé àwọn mínísítà ni irú ọ ebi àmọ́ pé mi àtàwọn mínísítà sọ̀rọ̀ mm-hmm. ìpàdé àwa eh, ọmọlẹgbẹmọ asòfin kékeré ni hmm, àwa sítáàfù náà gbà ẹ àwọn òṣìṣẹ́ ni à ń ṣe ìpàdé láàrin ara wa. ẹ̀yin òṣìṣẹ́ eh. ilẹ̀ ń ṣèpàdé eh. ẹ fẹ́ ìdásẹ́lẹ̀ nù. Ah, àwa ah, àgbẹ̀ pé police station ní sẹ́jà ẹ̀yẹ́ wọn bá ti sí police station báyìí ni wọ́n ti sọ kọ́kọ́rọ́ ọbẹ̀ ni ah, ọlọ́pàá ìdásẹ́lẹ̀ àlè ìdásẹ́lẹ̀ tí à ń wò ni pé agenda bíi mẹ́rin la gbé lọ́ọ́ Hmm. but èyí tá à ń dábàá lọ́wọ́ lórí rẹ̀ ni bá ṣe ní ẹ̀kúnwó lórí owó oṣù àwa tún fẹ́ gba eh, wardrobe allowance àti bá ṣe máa gba iou tó fi jẹ́ pé kóṣù tó parí a lè gba iou ní àwa ṣe eh, mídìrí. <laughs> mo ti wá bí mo ti ẹ̀ ti sẹ́nu náà dáa ó rí nǹkan. ǹgbà tó wọ̀ sẹ́yìn wọ́n sọ fún ọ wípé wọ́n kàn kọ́ bọ́ọ̀dù fún yín irọ́ kọ́ńbọ̀dù kọ. èwo wọdúróòbù. ah owó ni owó ni àwọn wọdúróòbù allowance ni pé bóyá ní ìsìta bá fẹ́ ra nǹkan kan yóò hmm. fún wa ní owó kó tó di pé oṣù ó parí àmọ̀ gbẹ̀nfìlópù. Eh, ah, <laughs> ọ̀rọ̀ rẹ ti yé mi. ọ̀rọ̀ owó là ń ṣèpàdé sí ọ̀rọ̀ eh. àdàbà eh, torí ọ̀rọ̀ owó yìí náà ni mo yí wá. ní ìpàdé wa hmm. irọ́ rárá sẹ́rí ìpàdé tá a sọ yìí nísìnyí ìpàdé ilé ìgbìmọ̀ asòfin kékeré ni tó ti yẹ yín nísìnyí tá a bá ti parí ìpàdé tiwa ní mm. ìgbìmọ̀ kékeré mm. èmi ọ̀ wá gbé wa kangadan ní kẹgbẹ́ wa sọ́dọ̀ ẹ̀yin eh, ilé ìgbìmọ̀ asòfin àgbà ni ẹ̀yin sẹ́nitọ́. <laughs> ẹ ń wọ̀ pé báà ni ẹ wo àti pé bó bá ṣe pé báà ni ẹ lọ́ọ́ máa ṣèpàdé yín ebi pàdé ọ̀tẹ̀ náà ni ìwé yín ó dé lọ́la ẹ ah, ah, eh, máa lọ pàdé ah, <laughs> máa lọ pàdé tẹ ọ̀dà olójú. ṣèbí ìpàdé wa ni adádúró dé yìí náà ni bí mo ṣe dábàá tán mo wá ní kí n wo jí ẹ dé. níbo ló á fowó kọ sí tẹ́lẹ̀ tó wà ń jẹ́ ní yànbùrù ètò wájú. ẹ kọ́kọ́ jọ Sàràkí lójú mi ni mo wá gbàgbé pé nígbà ìṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ìjọba rí. ẹnìkan náà ni mo jáwó lọ́wọ́ kùnrin rárá kò tèmi yàtọ̀ sí tiẹ̀ ètò wájú. ìsọ àbí tó ti akọ́bẹ̀lì bíi kẹlẹ̀ bíi haúsá. màlá bàbá mùtúmù. ọlọ́mọ jẹ́ nítorí ibú. kí ló lè fanta mọ wọn ra wa lépè ìwo ń bàbá mùtúmù kí n túmọ̀ rẹ̀. bàbá èmi kò ṣépè fún ìwọ. ẹ kí wàá ní. èmi ń kọ́ wọlé ni ní ìlú ti àwa lọ́dọ̀ ti àwa tó bá pè yàn ní bàbá mùtúmù mùtúmù gíríkì kẹrẹ èèyàn ńlá ni wọ́n pè báwọn. ẹ rí ṣé n tẹ kó sọ́run ni àti goyin àti pákéjì yín gbogbo ẹni mo ń pọ́n <laughs> lè. àwọn ìdúgbẹ́ àbẹ́ẹ̀rí ìtò ń tẹ́ràn ẹ̀yin náà tún dé èèyàn lámọ̀ lọ́dọ̀ yín. tọ́ yàtọ̀ àyè. èèwọ̀ sá. yàtọ̀ àyè. ẹ ẹ jẹ́ abẹ́rẹ́ yìí ò lè. ẹ̀yin owó tiẹ̀ ń kọ́. owó kí ni ẹ̀ ń béèrè lọ́wọ́ mi. mo ti gba two two thousand lọ́wọ́ àwọn yòókù rẹ̀. owó kí ni two thousand tẹ gbà. owó pé mo bá yín wáṣẹ́ mo bá yín ríṣẹ́ àbí bò wá ni. bàbá sí àwọn yẹ ká fún wa fún wọn lówó ni àbí wọn ló yẹ kó máa fún àwa lówó ah. wọ bàbá olówó bàbá mùtúmù. Ah, ah. Musa ẹyin rìtọ́ọ̀nù ni mò ń béèrè. ọ̀rọ̀ rìtọ́ọ̀nù wọ́n sọ ó bá ti lo language return a ti yé mi dáadáa. èmi àmà fún ọgbẹ́ ìbò tó bẹ́ẹ̀. kò sí wàhálà sórí èmi fúnra mi mú ìwà ẹ̀. èmi Musa tó ń wo ìwà láyé máa jó olójú máa jó olójú máa yọ olójú máa yọ eléte máa jó elénu wà láyé. sórí má yọ èmi lójú o. etí <laughs> èmi sọ ni pé èmi amúnúre dùn wà láyé ah. tẹ̀lé four thousand bàkà. ẹ ẹ lọ. n ó four thousand ni wà láyé. Musa. o ti ní àlùbáríkà. <laughs> àmì ọ̀lẹ́ àmì. sórí jọ mo ti mú àwọn náà lẹ́yìn mo ti mọ̀ pé gbogbo àlùbáríkà àwọn yòókù ìwọ lọ́wọ́ máa lò. ìwọ rèé gbàmùgbàmù bí ẹ̀fọ́ etí odò yìí. ọ̀la wọn tẹ̀ bí èkìtà tí wọn fi ń nowó epo ìmí ìbí ìgbà tí èpà ti jẹ ajá tí èpà jẹ nù ni wọn ò ní wọ́n tiẹ̀ ti tá dànù. Ah, ah. Musa ọ máa tóbi sí i ẹ wo fún tó wá sí i tó o ti lọ dágbére ńlé àbí ńgbà tó o bá fẹ́ lọ ilé ọdún lọ ṣẹ̀ṣẹ̀ lọ sọ fún ọ kó o sọ wípé o ti ríbi tó o kù sí o o ti ríṣẹ́ tọ́lá mọ̀ torí promotion kan gbórí promotion mi promotion kan gbórí promotion mi títí tó o fi bọ́ kòtò o ti ríṣẹ́. ṣe bàbá ọ̀rọ̀ tí ìwọ sọ àwọn ọ̀dà èmi fẹ́ promotion kí èmi kó máa lọ láti one level one level to another level àmọ́ wọ́n kó èpè sínú ẹ̀. èpè bíi bò. ìkúkú ah, tó o fi ṣe mi ò fẹ́ kú wàláì tàláì tí ń bá a kú one pọ́ọ̀tì ni mo fẹ́ dà mo fẹ́ lọ kú sí Kánò ni one pọ́ọ̀tì pọ́ọ̀tì wàláì. Musa Musa olójú kòkòrò ni ọ. àwọn bọ̀ ti kéré. ó kéré. ẹ tó bá ṣe kó kéré. èmi gangan fúnra ara mi mo wá dáàsì rẹ ní two thousand. wàláì oko two thousand fún èmi eh. wọ̀lá èmi ò gbà lọ́wọ́ tiẹ̀ eh, èmi wá kó three thousand láti owó tèmi mo wá kó papọ̀ jẹ́ pipe mo kó five thousand fún ọ wọ̀lá yìí five thousand yẹ lóró láyé àwọn àmọ́ south sínú òòrùn wọ̀lá yìí. Musa eh? Musa ò gbé ní ògbékè pipe kí ló ń pè é páìpù kí ni èmi ò wá ayé mọ́yà o èmi ò wá ayé mọ́yà gbogbo ìrọ̀dàdà ayé ayé yìí èmi ò tiẹ̀ fẹ́ fojú mi kàn rárá rárá oyè ọ n ò wá ayé mọ́yà tèmi bí n bá ti lo two hundred years kí n sì máa lọ. two hundred kódà ah, mo tún wá kó two hundred náà mo tún wá kó lé orí five thousand á five thousand two tó rò láyé. kí á máa wọra wa lé pèsè kò fò bá ń mógó bá ń kógó. Ah, ah. bàbá ó wò ń béèrè lọ́wọ́ mi bẹ́ẹ̀ wá mo gbọ́ owó kí ni mò ń béèrè lọ dákun bẹ́ẹ̀ mi mọ owó ọjà yín. Ah, ah. bàbá ṣìbáwo lèmi àti yín. àwòkọ́ ọ̀gbẹ̀rì ni ṣé orílẹ̀-èdè oyè lọ́rùn mi orílẹ̀-èdè ẹgbẹ́ àwo lọ́wọ́ mi èmi ọ̀sáwó kọjá owó lẹ́yìn owó owó ló tún kù oyè ọ àti pé ọ̀rẹ́ tá a bá tiẹ̀ ń bára wa ṣe tá a bá ní ayọ̀ tó ń jẹ kó ń bẹ̀ ọ̀rẹ́ kàn wo ọ̀rẹ́ gidi kàn báyìí mi mú owó. Hmm. bàbá hmm? ẹ máa wá lọ mi ò lówó tèmi ò sàn o ó lówó tó san tí n bẹ́ẹ̀ jẹsẹ̀ ń bí iṣẹ́ ìtọ́nù. Ah, ah. bàbá ṣé mo fún yín lówó ń jọ kìíní àná tẹ wá bèmi àti ṣìfù parí ọ̀rọ̀ adúrò owó tí mo kó fún yín òun èwo lẹ tí wọ́n ń béèrè lọ́wọ́ mi báyìí. àṣọ òtí ẹ̀dá nǹkan kan mọ̀ owó iṣẹ́ tó o gbé fún mi ń gbà náà pé ń wá bọ́ ọ bẹ̀bẹ̀ ilé tí mo gbà ń àbí bí mo bọ́ ọ bẹ̀bẹ̀ sọ́ọ̀tún lè wà ní ìlónìí ọ̀tọ̀ lówó eléyìí o bá ń mú owó bí bẹ́ẹ̀ kọ́ tí ń bẹ́ẹ̀ yẹsẹ̀ láàrin iṣẹ́ rẹ tó ń ṣe ọmọ tẹ̀lé mi lọ ni o ah, ah. ẹnikẹ́ni tó bá sì kọ̀ láti sanwó láàrin yín wò mí ó fi iṣẹ́ ẹ̀ ṣeré ni iṣẹ́ ọ̀bọ̀ ló ẹ̀ ah, kí n máa lọ kò sí ṣòro kankan ẹsẹ̀ kínní iṣẹ́ ní ń lọ ń wò ẹsẹ̀ kejì rèé o. bàbá ẹ padà wá ẹ má bínú ẹ fún yín lówó ọwọ́ mi ẹ dákun ẹ má bínú ẹ gbà. <laughs> ọmọ dáadáa ni ó ń gbẹrùn ń bolo àbò sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń jẹ́ yán bòròkì wo máa ṣiṣẹ́ lọ o ò ní sọ. ilé ọlá. ẹ ǹkan wípé hmm? ó ní nǹkan. kọjá àfaradà ìjà ni. olóòfẹ́ rí mi. ah ọ̀rọ̀ kan ní màá ń jẹ mí lọ́kàn ló gbé ń wá. ọ̀rọ̀ wo ni. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn ọmọ àtàwọn àyàwó yìí náà sọ ma pé bí wọ́n bá ń bú ẹ̀tù orí a máa rin awó àwọn èèyàn ti fẹ́ máa fi ọ́ bú mi kí ṣe lórí ọ̀rọ̀ ara tèmi o wọ́n ní àwọn obìnrin àtàwọn ọmọ tí ń lọ́hùn o bí bàbá wọn fẹ́ gun bàálù agbára rẹ̀ ká ọkọ̀ tí ọba wù ni ò ní gbé jáde àwọn ọmọ rẹ̀ á ní àǹfẹ̀sẹ̀ gbálẹ̀ kí n o ẹwà àwọn ìyàwó rẹ̀ àwọn ọlọ́kadà ń fà lásọ ọ̀yà ọwà ah! ó wá ń dùn mí àmọ́ lọ́rẹ̀ mi n ò lè gba nǹkan kan tì lọ́wọ́ rẹ̀. màmá ló wá bọ̀sọ̀ àbí ìyá wọn. ẹnìkan kan ò yọjú sí mi o èmi lèmi ń rò lọ́kàn ara mi o mi ò fojú ká ra mọ́tò fún àwọn ọmọ ká sì ra mọ́tò fáwọn ìyàwó owó rẹ̀ kúkú wà. ó sì ní wọn rán sí mi. ẹnìkan kan rán mi. ẹ má já lọ sí rẹ ilé ọlá ẹ má já lọ. àfìyàwó tó lé ọgbọ́n ló gbà obìnrin kan o wàhálà kan ni obìnrin méjì wàhálà méjì ni obìnrin mẹ́ta wàhálà di mẹ́ta obìnrin mẹ́rin wàhálà ti di mẹ́rin. lọ́rùn láyé wàhálà ògo ló ń pa láìsùn ọ̀tá àfọwọ́fà ni ò àyè ẹ bá já lọ.